àwọn ọmọ kéékèèké já máa ń wí lórí Facebook èyí táwọn wí ó tún lè máa yà lẹ́nu pé ọ̀tẹ́tẹ̀ fún bídíà torí ẹ̀ ò pé ọmọ jẹ́ ń pè ń dá wà rárá tó bá wọnú agbọ́nmi rẹ̀ ọkọ̀ọ̀kọ́ béèrè tó bá rí ṣe síka lọ́dọ̀ àfáà kan ipe kí là níyàn tẹ́ fi ṣe nǹkan yẹn kí ni èèmù yín àti objective fún yín bó ẹ ń lọ tó bá sọ fún ọ pé à ibi tí mo ń lọ rè ó rí bọ́ ọ̀fọ̀ gbára yẹn kò pé orí rẹ̀ kò pé rárá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ́kífù àwọn mọ̀wákífù ṣe sí àwọn àfáàní tí wọ́n jọ ń súnmọ̀ tí wọ́n bá ti ṣe báyìí àwọn ọ̀pẹ́ rẹ̀ àwọn àgékò ejò tí wọ́n kéwú súẹ́súẹ́ tí wọ́n sákò mẹ́ wọ́n kàn bẹ̀ sórí Facebook ní ọ tẹ̀tẹ̀ fún bídíà ọ jókòó tì í ọ ṣe kinní kan ọjọ́ padà sílé kíw kọ́ lọ kíw kókó lórí Facebook wọ́n bá ti ẹjẹ́ mẹ́wọ̀ tí àwọn bídíà bá ti dọ́dọ̀ tèmi tó bá yẹ pé mo bá rí pé wọ́n fẹ́ béèrè nǹkan yìí máa lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn tí mo sì mọ̀ pé mo lè láǹfààní láti pè wọn mi ò sì ní dáwà pẹ̀lú wọn mọ́jẹ̀mọ́ mi ni torí pé alẹ́ tó bá alẹ́ tó káńbẹ̀ kọ́ máa parọ́ mọ́ pé ọ̀tọ̀ ní tó wí ẹni tọ́lọ ní rí mú jọ náà òun náà làá fáwọn máa jókòó lẹ́gbẹ̀ẹ́ igun bẹ̀rẹ̀ sí jókòó jókòó máa gbọ́n tá ń sọ kò sáwo ní láwọ̀ ẹ̀wá o pọ̀sáwó kankan ẹ̀yà bá jẹ́ ń sún náà já mọ̀ ọ́ ayọ̀ pé tìǹ náà lọ ń bá lọ jẹ́wọ́ ara rẹ̀ yóò sì wá láńbẹ́ ṣùgbọ́n ká máa ṣe báyìí fáwọn èèyàn bí ọ̀gà pọ́blẹ́mù tá a fẹ́ nu dákùnjá mọ́ bí tá a wà níjọ́ náà bí mo ṣe ìtẹ́ tí mo fi jókòó mo dìde mẹ́ mo tẹ̀ fún ẹlòmíì àwọn ọmọ kéékèèké já máa wíwò kú lórí Facebook èyí táwọn wíyẹ ó tún lè máa yà á lẹ́nu pé ọtẹ́tẹ̀ fún bídíà lórí ẹ̀ ò pé ọmọ ẹni tẹ́ ń pè ń dáwà rárá tó bá wọnú agbami rẹ̀ ọkọ̀kọ́ béèrè tó bá rí ṣe síka lọ́dọ̀ àfáà kan ipe kí làníyàn tẹ́ fi ṣe nǹkan yẹn hmm. kí ni èèmù yín àti objective fún yín níbo ẹ ń lọ tó bá sọ fún ọ pé à ibi tí mo ń lọ rè ó rí bó ọ̀fọ̀ ọgbàrà yẹn kò pé orí rẹ̀ ò kò pé rárá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ́kífù àwọn mọ̀wákífù ìṣesí àwọn àfáà ní tí wọ́n jọ ń sún náà tí wọ́n bá ti ṣe báyìí àwọn ọ̀pẹ́ rẹ̀ àwọn àwọn àgékò ejò tí wọ́n kéwú súẹ́súẹ́ tí wọ́n sákò mẹ́ wọ́n kàn bẹ̀ sórí Facebook ní ọ tẹ́tẹ̀ fún bídíà ọ jókòó tí ọ ṣe kinní kan ọjọ́ padà sílé kíw kọlọ kíw kókó lórí Facebook wọ́n bá ti ẹjẹ́ mẹ́wọ́ mọ́ tẹ́tẹ̀ fún wọn ajókòó mi ò fẹ́ máa mẹ́rin sáwọn ṣùgbọ́n kan ní wọ́n jẹ́ ìṣòro ẹ̀fún ẹ̀ àwọn àgbà wọn ni ọ̀tọ̀ ní tí wọ́n bá wá ṣùgbọ́n kò ní ìdí kí sọ̀tàn tí wọ́n bá wá fún yín torí àkókò sí wọ́n tẹ́tẹ̀ fún wọn jókòó wọ́n sì bá ìkánnú wọn gbà tí ó sọ̀rọ̀ wọ́n lákọ̀ọ́kọ́ ọjọ́ tó ń kọ́kọ́ sí láyé yombas anjaina wọ́n tó ń bọ́ sí yémsín a fi parí òun tiẹ̀ àwọn yombas anjaina wọ́n wá tó kó sí yémsín onímọ̀ sheriff dean àwọn tí a máa lùlù aláwákì báró ṣògbò ha tí a máa lùlù kiri àdúgbò yẹn ó di mélòó báwọn sẹ́rífgáàdì kọ́ ọ̀tọ́n sẹ́rífgáàdì sẹ́rífgáàdì àwọn tí a máa ń dáàbò tí a máa ń ṣe security kí láwọn yẹn àwọn sẹ́rífù sẹ́rífù dín àbí kàmọ́rù dín kankan yẹn àwọn tí a máa lùlù ban àti àti wọn mọ́ alhamdulillah <laughs> wọ́n sì wà náà ah, mo dúpẹ́ o èmi ọ̀gbọ́n máa o ọtọ́dún mẹ́sàn-án tí mo ti gbọ́ kan báyìí ọlọ́run tún ṣe ìjọ eléhun òun ṣe yẹn lòun rí pípẹ́ lọ́dà jù ah wọ́n máa jẹ́ ọ̀yà òun tún rí pé kò dáa tó ọba bọ́ sọ́dọ̀ àwọn àwọn wòlídìí ọlọ́run tún ṣe Tìjàníyà òun ṣe dáadáa ó dà òun ti fẹ́ di mọ̀kádàmù ẹ̀rọ alẹ́ fẹ́ di mọ̀kádàmù ó ti fẹ́ gun kankan àwọn ẹ̀sìn ẹ̀rọ tí a máa ń gùn nù makọ́mà náà ń pè <laughs> ẹ̀sìn ẹ̀rọ tí a máa ń gùn nù tórókù sòfíà ó ti fẹ́ gùn ó ní ṣùgbọ́n ah, bí àwọn tàbílìkì ṣe dé tí wọ́n ṣe dé sílẹ̀ Yorùbá mi báyìí ó yẹ kó máa béèrè pé kí lọ́fà tí tàbílìkì fi fọ́nká ní north ẹ kẹ́ máa béèrè question kí ló dé tí wọn fi ní agbára ń bẹ̀yẹn tó fi jẹ́ sí pé àwa ìnáà wọ́n fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ nílẹ̀ Yorùbá ó yẹ ká wá díẹ̀ kí ló fà á àwọn èèyàn wa tẹ́jọ́ kò bóyá wọn sọ̀fà tó báyà àwọn tí wọ́n ti ṣèjáde lọ north àbí ò sínú yín ni ọyọ wà nígbà tí wọ́n ṣe ọ̀rọ̀ yìí tán ọwá ní òun á rí àwọn tẹ̀bílìgì ń bá jọ ẹ̀wọ̀n bẹ̀lú wọn á wà áà olóhun ti wá sọ fọ́lọ́hun pé kò sí ìmọ̀nà kankan lẹ́yìn ilé ìmọ̀ nígbà mo ti dá wà fún wọn ni o bẹ́ẹ̀ ń tẹ̀sẹ̀ yìí kì í sí lànà báyìí báyìí báyìí báyìí ni à ojú wọn lé ni bí wọ́n ṣe pa wọn létó mo tẹ́tẹ́ ẹ̀mí fún ẹ̀mí jókòó lórí táìsì mo tún gbé tẹ̀mí fún wa mo ní wọ́n fẹ̀yìn tì èmi kú lára ògiri láti fi pọ́n wọn lé pé bóyá tá a bá tiẹ̀ tù wọ́n bá wọn bóyá a bá ju òdodo bóyá yọ wọnú ọkàn wọn wọ́n ránjú kankan ni wọ́n ní àáyí mo wá rántí ayé àlùkùránì pé وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا فأمطر, فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. أي ما تفيد من لون ọkàn dìdélẹ̀ ó dìdélẹ̀ kan náà ni tí ó bá jẹ́ sí pé ọ̀nà míì bá tó ń bẹ lẹ́yìn ilé mọ̀sàdúrà ni mọ́ lọ́hun mọ̀sàdúrà mú ní wọ́n lọ́hun à ń bẹ ọ́ tó bá jẹ́ sí pé ìjànà tẹ wà yìí tó bá jẹ́ sí pé kìí sojú ọ̀nà ìwọ́ lọ́hun à ń bẹ ọ́ bá mi dá wọn padà sojú lójú ọ̀nà ó dìdélẹ̀ kan náà ó ní kíni kíni sojú ọ̀nà adákùn sí mọ̀sẹ̀ àdúrà ó ní kíni kíni sojú ọ̀nà oníkàkà tí wọ́n bá fi kú lójú ọ̀nà yìí kọ́lọ̀ wọn yà pàún wallahi hikaya ọ̀rọ̀ ẹni ọun sún náà ò ní ìdí kọ́ máa hide bá ti wulẹ̀ ká lọ hikmatu ọun tí wọ́n ní lọ tàbí sọ òdodo ti wà ṣùgbọ́n ara bí hey ó lè lo 50 years pẹ̀lú wọn tí wọ́n ní tí ìsọ́bí tí ọ̀n lọ fún tẹ́mbà tí wọ́n máa study ẹni pé tó ti rẹ́dì láti gba nǹkan àbí ò ti rẹ́dì tí wọ́n bá ti kó ti rẹ́dì wọ́n sì máa fi ọ̀lẹ̀ náà wọ́n máa fi ọ̀lẹ̀ náà wọ́n máa fi ọ̀lẹ̀ náà wọ́n máa yàn stọ́dì láyé náà ìyẹn la fi ń sọ ní ọ̀rọ̀ yìí pé tẹkníkì àwọn tí wọ́n bá jọ ń bí dé àkòsòrò mọ̀ wọ́n máa pẹ́ kọ́rọ̀ báyìí fún ọlọ́nkọ́lá wa ń bẹ̀wò